apá kan àwọn ẹ̀dá ọlọ́run ọba ní tó sì jẹ́ wípé àwọn ọlọ́run ọba tí wọ́n ń fi jọ́sìn tí wọ́n fún yìí ọlọ́run ọba ẹlẹ́dàá nìkan làwọn ń pè ìláyẹ̀kalẹ̀ nínú ẹ̀dẹ̀ hàn àwọn táwọn èbèrè ń pè yẹ̀dùdàgbò hàn ìlàrọ̀ bí ìmìlíwà sí ìlà ọ̀dọ̀ ọlọ́run ẹlẹ́dàá làwọn ń fi àpàtọ̀ bákan náà àwọn kèfèrí tí wọ́n ń pe apákan ìjọ ọlọ́run wọ́n ń pè wọ́n wọ́n ń sì wọ́n látara wípé ayò mú akọ́rọ́bù. nínú tàfírò nínú tàfírò àwọn ń wò wípé èwo mọ̀lẹ́kà ni àbájáde àwọn kẹfẹ́rí ti ń pe àwọn ẹrúsìn ọlọ́run àwọn ohun ọ̀bẹ torí ẹlẹ́dẹ̀ẹ́dẹ́ àwọn kan ti ń pe mọ̀lẹ́kà torí ẹlẹ́dẹ̀ẹ́dẹ́ àwọn kan ti ń pe àwọn ànábì ọlọ́run nínú tàbílù rẹ̀ bákan náà ayòwò akọrọbù àwọn ẹni ọlọ́run náà àwọn náà ń ṣe alápáǹtẹ̀tẹ̀ lọ síbi káwọn ó jẹ́ aláàtúmọ̀ pẹ́kípẹ́kí ọlọ́run látara ìbáàdà wọn. ìlọ́pàá tó ti jẹ́ pé ọlọ́run tó sáwà náà lè rúfin ọlọ́run lódodo gbogbo ẹrúfin ọlọ́run lódodo bákan náà tí wọ́n súnmọ́ ọlọ́run bákan náà tí wọ́n súnmọ́ ọlọ́run àmọ́ súnmọ́ ọlọ́run jọra wa lọ kì í sì ṣe wípé àǹfààní kan ní bọ́lọ́hún fẹ́ nìkan tí ò fẹ́ lómi wípé eléyìí ni mo fẹ́ jù rárá pọ̀ níbẹ̀ bí yẹn bá ti ṣiṣẹ́ tó sì ṣàtẹ̀sí sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú iṣẹ́ ọlọ́run dandan fún ara rẹ̀ tó lábọ̀ ọlọ́run náà nìyẹn ti máa súnmọ́ ọlọ́run tó bàbá lè súnmọ́ ọlọ́run ju ọmọ lọ ọmọ lè súnmọ́ ọlọ́run ju bàbá lọ ọkọ lè súnmọ́ ọlọ́run ju aya lọ aya lè súnmọ́ ọlọ́run ju ọkọ lọ ọ̀gá ó lè mọ́ súnmọ́ ọlọ́run ju ọmọ sẹ́ olùmọ̀ ó lè mọ́ súnmọ́ ọlọ́run ju ọmọ kéwù nítorí wípé iṣẹ́ ìsúnmọ́ ọlọ́run ọlọ́run ṣe nírọ̀rùn fúnra wa jura wa lọ tó ń jẹ́ pé gbogbo wa ni mòmìnir gbogbo ànínú mìíràn lọtí iṣẹ́ ìfúnmọ́ lọ adàyà kọjúra wa lọ ọlọ́run ti fi lọ́rùn fẹ́ni kọ̀ọ̀kan wa ju ara wa lọ. àwọn tá a wá ròyìn tí wọ́n jẹ́ alátùmọ̀ ọlọ́run tí àwọn èèyàn kan tó wá mú ní ọlọ́run tí wọ́n ń sìn tí wọ́n ń pè ní tiwọn yìí àwọn súnmọ́ náà débi pé yàrá ìdíwọ́n náà rà àmọ́ta wọ́n máa ń fi ọkàn tẹ wípé àwọn ti lọ́hùn táwọn pèrè tẹ ọlọ́hùn wáyà kan fóònù àdáàbà wọ́n fi máa páyà ìyá ọlọ́hùn òní wọ́n fi máa fi lọ́hùn torí pé ní àdáàbà bá fi kàkà náà máa rò rọ̀ ìyá ọlọ́hùn tó ń dà máa ta fún táà sì máa páyà kó má tọ̀ wa ọlọ́dà má ká má eré ní fún bí àwọn rọrùn fún wa tá a tẹ̀síwájú lórí ẹ̀ lábẹ́ àkọlé yìí náà ó ní súrà forty three súrà kẹtàlélógójì àwọn àwọn àyà di six twenty eight. وإذ قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون إلا الذي فطرني فإنه سيهدين وجعلها كلمة باقية في عقله وجعلها كلمة باقية في عقله لعلهم يرجعون مبدل أنا بدوي عليه السلام bàbá wa nínú bàbá anabi wa muhammad sallallahu alaihi wa sallam tó tún jẹ́ gbogbo wa sọlọ́wọ́n ba tó sì ní kàlílù re. rẹ̀ sọlọ́wọ́n ti yọ àwọn anabi látara ara rẹ̀ sábà rọ́mọdọ́mọ rẹ̀ nígbà tó náà ń sẹ̀mí nínú ayélujára wàyí náà ó sọ fún bàbá rẹ̀ àtàwọn tí bàbá rẹ̀ tó pọ̀ mọ́ tí wọ́n tó papọ̀ tí wọn ò sin lọ́hùn anabi ibrahim fẹ́ aleyhisalaam ó sọ fún bàbá tó bí àtàwọn tí bàbá rẹ̀ aleyhisalaam tí bàbá rẹ̀ tó pọ̀ mọ́ wípé ìnáni ìbàrọ̀ òní màtà àbùdó èmi ò ní sin tẹ̀lé sí wọn mo sì di ọwọ́ tán kó o ìrìn bá yín sin tẹ̀lé sí bàrọ̀ òní màtà àbùdó ilà lẹ́bí fàtọ́rọ̀ ni àfi ọba kan ṣoṣo tó jẹ́ àpò fàtọ́rọ̀ ni ayékọ̀ọ́lákọ̀ ni tó dání fa iná ó sàyà sí i òní ó sọ mi ha kálímọ̀ sàǹbà àfìyà gbólóhùn tàfíìlì yìí ìmú ọlọ́run sì ní àtọ́ ọwá ń fi ọwá ń tẹpẹlẹ náà títí tó fi pé eléyìí kan ló sẹ́kù nínú ọmọ àtàwọn ọmọdé ọmọ rẹ̀ ní anabi ibrahim alayisalaam làálà ń yẹ ẹ̀rù nítorí tí ó lè jẹ́ pé ibi tàwọn èdè wọn ò sẹ́rí tí wọn ò fi ní ìṣẹ̀lẹ̀ rárá. àti pé dájúdájú èmi kò ní ọwọ́ nínú orí ẹ̀rù mi. èmi kò. èmi kò ní ọwọ́ nínú orí ẹ̀rù mi. nà. àfi ẹni tí ó dá mi. ẹni tó dá mi. dájúdájú òun yóò ti fi ọ̀rọ̀ dà mí. nà. àti pé ó ṣe é ní ọ̀rọ̀ tí yóò máa wá lọ gbére. ó ṣe ní ọ̀rọ̀ tí yóò máa lọ gbére. ní ẹ̀yìn rẹ̀. lẹ́yìn rẹ̀ nígbà tí ó bá ti láyé náà. ná. kí wọ́n lè padà. nítorí tí àwọn tó ti sára bò sàn. wọ́n lè padà síbi tọ́lọ̀ ó lè jẹ́ pé ìyẹn ni pé ọ̀rọ̀ tó bá fẹ́ kú láyé mi ọ̀kan nìyẹn yẹn jáde zokoro zokoro zokoro kò yẹn ẹsìn ẹ wá àlùmíṣàkánà fifty. ẹsìn yẹn lé ní ọlọ́tàlá abádébí ọlọ́tàlá ń sọ ọ̀rọ̀ anábì Ibrahim ṣọ́ọ̀tù tó gbóògùn yẹn kẹrin. lápẹ́ ní eh, nǹkan kẹta ka ìdójú eh, ìdójú tọ́nà ọ̀rọ̀ sọ̀kalẹ̀ gẹ̀gẹ̀ kátó ka eh, àlàyé ẹ̀. Làkọ̀dìkánì lákùn kọ̀dìkánì lákùn náà kọ̀dìkánì lákùn ó tu àkùn afẹ́nàkùn sí Ibrahima. والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير نعم تبدأ فشكر الوصول يا إبراهيم حتى غير يقبل nígbà tí wọ́n wí fún àwọn ènìyàn wọn pé dájúdájú àwọn amúrúgbọ́ kúrò ní ọ̀dọ̀ yìí. ànájú gbọ́ yàn ayé sàlám àtàwọn tí wọ́n gbọ́ náà wà gbọ́ lásìkò rẹ̀ wọ́n wá ń sọ fún gbogbo ayé tó kù gbogbo àwọn ẹ̀dá ọlọ́run tó kù pẹ̀lú wọn láwùjọ tí wọ́n ìpè ní ọlọ́run wípé. dájúdájú àwọn tó ń bọ́ kúrò ní ọ̀dọ́ yìí àti kúrò nínú ń sìn. àti kúrò nínú ń sìn lẹ́yìn lẹ́yìn àmọ́ náà. àti kọ́ sí. kàfárínà bìkún léèdè lágbáwá àti kékeré sí àbáyé ṣe mọ́ náà nàbí pé kékeré kékeré ó lóun bọ́ lọ́hùn ṣe mọ́ gbólóyìn náà òun ni ọlọ́run bá jù sí àná Ibrahim lẹ́nu alayhisalaam kàfárínà bìkún àti kékeré sí àbáyé ṣe mọ́ náà. àti ìbínú ti hàn ní àárín ọ̀tá àti ìbínú ẹ̀sìn máa ń tó fà o kí ló fà ẹ́ ẹ́ nítorí wípé wọ́n ní àwa yọwọ́yọ tẹ̀lé ju mímọ́ dáàbò dúná nínú nìlà. àwọn ò ní fi òòtà tẹ́yìn sìn àwọn òsì ní pè nǹkan mí lẹ́yìn ọ̀lọ́ ní gbogbo tẹ́yìn pè àwọn tọ̀ náà sì ṣe tán nígbà náà láti máa fi ọlọ́run ní ààtò láti máa fi ọlọ́run láàtò wàbádà àbẹ́yìn náà wàbẹ́yìn náà fún mi lẹ́ àdáwọ̀ tó wọlé bàbùbọ̀ nítorí pọ̀ táà ti kórìíra nìyẹn abadan àbí ibi láéláé ẹ̀ka láàrin. mo fẹ́ ká gbọ́ bẹ̀rẹ̀ ká gbọ́ bẹ̀rẹ̀ yín dáadáa títí láéláé àyàfi kan wá wà mẹ́. àyàfi tí ẹ bá gba ọlọ́run kan ṣoṣo gbọ́. àyàfi tí ẹ bá padà sọ́dọ̀ ọlọ́run. ìbẹ̀rẹ̀ àyà yìí ìbẹ̀rẹ̀ àyà yìí ọ̀dìgáàna lákòm kọ fún o. sálónítọ̀ anabi ibrahim alayisalaam àwòkọ́sùn yẹn náà na ń kà yìí òun alayisalaam anabi ọlọ́run àtàwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọ́n ní inna bura'a minkum àwọn pa anísìn sábà wípé ọgọrụ ún méjì èèyàn nígbà àwùjọ àwọn anabi ibrahim alayisalaam àwọn táyọ̀ ní ọgọ́rùn-ún méjì àwọn òwò wọn ò wo púpọ̀ àwọn èèyàn tí wọ́n kọ́tọ́ lọ́wọ́ àwọn wò pé bó ṣe nìkan torí ànábì Ibrahim alayhi salam ọlọ́wọ́n bá ó pè ní nation inna Ibrahima kana kana umma Ibrahim fúnra rẹ̀ Ibrahim alayhi salam kana umma nation ni tó bá lè fẹ́ nìkan lórí rẹ̀ jàmáà àtọ́lọ́hún nínú ẹgbẹ̀rún èèyàn ẹnìkan sọ lórí jamaat àtọlọ́run àwọn yẹn máa ń fojú wo púpọ̀ tẹ̀sùn tó pọ̀ nínú ìbàjẹ́ kì í àwa ní ayọ̀wọ́pọ̀ mi jẹ́ yìí sìn ọ̀tá àtìbínú àtìkórira wa bẹrẹ láàrin wa abadan títí láéláé títí tí kìíní. jẹ́ kìí gba ọlọ́run bàkan tuntun gbọ́ ẹ tẹ̀síwájú. àyàfi ọ̀rọ̀ tí ìbùrọ̀ yìí sọ fún bàbá pé kí ni. dájúdájú èmi yóò sọ ìdáríjì fún mo ń gbọ́. bẹ́ẹ̀ sì ni èmi kò ní ìkápá ti ní kan fún lọ́dọ̀ mo lè kàn lè fún ọ bàbá mi lọ́rùn sọ takújálẹ̀ ní ọbẹ̀ náà àforíjì àmọ́ pé mo wá ànábì eléyìí ò kọ́ bá ẹni bá tẹ̀tẹ̀ èmi kò ní kápá sí ní kẹfọ́ ọlọ́dọ̀ ọlọ́run tó wá wá. àmọ́ àwọn ṣéwù lónìí gbọ́ àwọn ṣéwù wọ́n ní káwọn ọmọ òrìdí fọkàn balẹ̀ wọ́n ní tọ́lọ́run bá fi léèrè kankan ẹ̀sọ́ páwà ni àbí àgọ́rí torí ẹ̀ náà ti jẹ́ pé nígbà tí mòrírí náà bá délé òun náà gbé píkítọ̀ ṣéwù síwájú. òun ó gbé píṣọ̀ sẹ́yìn síwájú tàbí kó fi ṣe yẹtí tàbí kó fi ṣe òrùka wọ́n ní ẹ̀yin ò ní pọ́blẹ́mù sí àti bí ẹ̀ bá gbọ́ sí wa lẹ́nu mọ́ ò ní pọ́blẹ́mù yín ẹ̀rí wọ́n fi ṣe yẹtí láwọn obìnrin wọ́n fi ṣòka láwọn ọkùnrin pósítà ẹ̀ wà níbi tẹ́lẹ̀ mi tẹ́lẹ̀ mi ti ń sẹ́ná fílà ṣé kò níyà pósítà níyà fẹ̀gẹ̀dẹ̀fẹ̀gẹ̀dẹ̀ báyìí. ó bẹ níbi kanye yàn láàyò nínú yàrá ẹ̀ títí ṣe násìlà ń bẹ̀ bẹ́ẹ̀ làwòrán bàbá yẹn bẹ́ẹ̀ gàràgàràgà léyìí tó ṣe é tó jáde yàtọ̀ sí kéékèèké tí wọ́n tó káàkiri. Ànábì Ibrahim alayhi salam wa ní sọ fún bàbá rẹ pé èmi ò mọ bẹ lọ́hùn kọ́ lọ́hùn orí jì yín náà. lẹ́yìn yẹn òun mi o. náà. olúwa wa rẹ ni agbára lé àti pé ọ̀dọ̀ rẹ ni a ronú tó àdàsí ọ̀dọ̀ rẹ ni a ó ti padà sí. ó di èyí sura al-mumtahana sura tu Maryam forty sura nineteen yẹn sura tu Maryam ẹ wo láti forty

ẹ́ lára ọ̀rọ̀ ta là ń ka ọ̀rọ̀ ta ànábì wò là ń dáko ànábì Ibrahim ẹ wo ìgbà Ibrahim ayé alẹ́ sàlám wá ń ọ̀rọ̀ rẹ̀ fún ànábì Ibrahim àti bàbá rẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ nínú àwọn àyà ka yìí ẹ wo iye ẹgbẹ̀rún ọdún tó fi lọ ẹ wo tí wọ́n bá bọ̀ nígbà yẹn tọ́lọ̀ wá ń júwe báwọn òun ti lo ayé báná ti tó dìde nígbà náà ṣe kìlọ̀ fún bàbá tó fi láti inú ilé àtàwọn ìjọ gbogbo èèyàn tí ń bẹ láyé náà jọ ń fa ayéjọ́ náà lọ́hùn títí tó wá jẹ́ pé sẹ́yìn náà lọ́hùn tó gbé lánàá dì lọ́wọ́ sọlọ́lọ́ òkàdà àlẹ́ òkàlà torí pé tá a bá pàkíyèsí yẹn yóò máa dàbí gbàgbé pé ọ̀rọ̀ oṣù mẹ́fà sọ́dún kan síra wọn ni kì í ṣe bẹ́ẹ̀ o bàbá tó wá kọjá ànábì ibrahim aleyhisalaam tá a bọ́ sórí ànábì nuhu ẹlẹ́kùn ẹ̀kún wo àkótí bẹ̀rẹ̀ àwọn méjèèjì. ara jẹ́sí islam ò ti dàrú nìyẹn ètò kan ò sì ní jẹ́ nínú àlámọ̀ rẹ̀ islam illa man ya'ba àfẹni tó muhammed ìsáyè tó òun ní islam tá a bá sọ pé islam tó muhammed sọ pé òun nígbà fọlọ́ kò rújú ní gbogbo ayé pátápátá. kódà nínú gbogbo èdè nínú gbogbo ọpọlọ pé iná dínà ìdá lọ́ọ̀yì islam ẹ̀sìn tọ́lọ́run ọba sọ pé ká mú wá padà wá bọ̀hún òní islam pé ẹ̀sìn islam jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀sìn tá a bá ń sọ̀rọ̀ pé kí láàdà padà fọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run gbà pé islam jẹ́ ọ̀kan níbẹ̀ islam nìkan tá a bá kọ yóò dàbá mọ́ àbá mi kan wọ́n ní òdodo korò bí òró òró ṣùgbọ́n yẹ kẹ́ ní ìwúlò ó lè sọ ṣùgbọ́n yẹ kẹ́ ní ìwúlò ó lè wí bí mo bá fi ìpìlẹ̀ láyì sọ bí mo bá fi ìpìlẹ̀ láyì wí ọ̀rọ̀ àdàbà máa gbọ́dọ̀ la ẹni tó bá ké tí ò wí torí ojú àwọn èèyàn kan ń tì láwùjọ wọn rò pé àwọn èèyàn ó wí àwọn èèyàn ó rò àwọn èèyàn ó sọ yóò kábà máa borí ọgbẹ dọrẹ sí àná ọlọ́mọ ti di wa bẹ́ẹ̀. wọ́n tún sọ wípé ohun adámi fún ni ìwà àti ṣùgbọ́n léèwú lò ní kí n sọ ṣùgbọ́n léèwú lò ní kí n wí bẹ́ẹ̀ bá ràn mí lájú ilé ọ̀run bẹ́ẹ̀ bá ràn mí lájú ilé ọ̀run màá lọ jábọ̀ ọ̀gá tó yàn mí. bí wọ́n ti ṣe fáwọn ànájọ́ ọlọ́run bá kàn. pàpàrí kọ́ńtà dádó tó wọ́n pàrí kọ́ńtà tó torí pé wọ́n ń sọ ọ̀rọ̀ tààfù gẹ́gẹ́ bí Yahya àti Zakariya aleyhi salatu wa salam wọ́n pa wọ́n. àwọn tó fi lọ́lọ́run kí ló fà á táwọn ará pa ọlọ́run fi ṣíṣe bẹ́ẹ̀ tí wọ́n rí bẹ́ẹ̀ ṣe ó fi ṣẹ̀dẹ́ wọn sọ fáwọn ọ̀pọ̀ àwọn ànábì míì náà nínú àwọn ànábì ọlọ́run ọlọ́run ọba náà ni ò gbà ká lè kẹ́kọ̀ọ́ nípa nípa ìfẹ̀mí ayé yìí àti ìṣẹ̀sìn àti pèsè sójú ọ̀nà ọlọ́run ká lè kẹ́kọ̀ọ́ yìí. nínú ọlọ́run tó wá ń dúró bá nàbẹ̀ Muhammad sallallahu ta'ala sálà ń pè wá kúrúkúrú ti fẹ́ àbí Ibrahim rántí ọ̀rọ̀ ànábì Ibrahim nínú tẹ́rọ lọ. kí ni ànábì Ibrahim wò ó. àti tí o ṣe ìrántí ọ̀rọ̀ Ibrahim tí ó fẹ́ inú kíra. dájúdájú òun jẹ́ olódodo nígbà tí ó sọ fún. gbogbo àwọn ọlọ́run lè di sọ lẹ́yìn ẹ̀ lọ́ọ̀tì bọ́ fi ajẹ́ bíbí yẹn fún un náà. nígbà tí ó sọ fún bàbá rẹ̀ pé. ó sọ fún bàbá rẹ̀. rẹ bàbá mi. ẹ tẹ̀síwájú. ẹsẹ̀ tí o fi ń sin. ìrẹ́ bàbá mi yẹn áyà yẹn nítorí nílẹ̀ lọ́bàwọ́ ni pé yá àbátì yá àbátì yá àbì yá àbì ó tún jẹ́ gbólóhùn sí kìí ṣe broken àròbíyà ti ń ṣàfihàn. ó jẹ́ èdè dáhùn bí péyàn mọ́ra pẹ̀lú àkíyèsí pẹ̀lú ìfẹ́ bí ká sọ pé yáàbò náà yìí yáàbò náà yà nígbà tí wọn nígbà tí Lukman al tó pe ọmọ rẹ̀ pé ló bọ́ọ̀lù ti pè yáàbò náà yìí yà eh, pé yabni ọ̀sán pé yabni yáàbù náà ìjà ó ní ìpè ó ní ìran ìjẹ̀rán fẹ́ nínú tàbá péyàn bẹ́ẹ̀ tó wáyé fọ́mọ la pè bẹ́ẹ̀ tó wáyé pé bàbá la pè pé yá àdákì ó ní ìjẹ̀rán ìfẹ́ nínú ìpè pé ìpè tàánú tàánú tìfẹ́ tìfẹ́ mo ní wàá fà tó fi wá nínú àyà yẹn yá àdákì. aya tó tẹ̀lé ya abati. aya tó tó tẹ̀lé yá àbátì ẹlẹ́ẹ̀kẹrin ya abati. ìpè mẹ́rẹ̀ẹ̀rin yẹn ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti sọ ó yẹ wá kà kọ̀kọ̀. ìrẹ́ bàbá mi. èyí ṣe tí o fi ń sin ohun tí kò gbọ́rọ̀ tí kò tí kò sì lè ṣe ọ́ ní orin kankan. kò gbọ́rọ̀ kò rí ìrẹ́ bàbá mi dájúdájú èmi nípa mímọ̀ tí ó dé wá bá mi èyí tí ìrẹ́ kò ní irúfẹ́ rẹ̀. dájúdájú èmi lókè mi. dájúdájú èmi nípa mímọ̀ tí ó dé wá bá mi. إني قد جاءني قد جاءني يتك على دواء إني قد جاءني من العلم ما لم يأت dájúdájú èmi nípa mímọ̀ tí ó dé wá bá mi èyí tí ìrẹ̀ kò ní irúfẹ́ rẹ̀ nítorí náà tẹ̀lé mi. nípa mímọ̀ tèmi ní nípa ìmọ̀ tí mo ní sẹ́yìn ò ní ẹ gbọ́ mi ní àlẹ́ mi rọ́ mi ní sọ fún bàbá rẹ̀ bẹ́ẹ̀ mo ti nímọ̀ kan sẹ́yìn ò ní mú padà bọ̀ wá sí gbàmọ́ ayé àyẹ̀lá tó pè mo ti nímọ̀ kan sẹ́yìn ò ní mo fẹ́ káwọn ti mọ́lẹ̀ torí kókó kan wà níbẹ̀ táwọn ọmọ jáde ló jẹ́ kí n máa rìkíìtì ẹ̀ ọmọ ń bàbá pé mo ti nímọ̀ kankan sẹ́yìn òní torí bẹ́ẹ̀ ẹ tẹ̀lé mi o yìí mọ̀ ṣàlàyé wọn fún mi náà. nítorí náà tẹ̀lé mi. tẹ̀lé mi. ìwé ó sọ sí ọ̀nà tó dọ́gba. níbi ìmọ̀ tí mo ní yẹn ibẹ̀ ni màá fi já ìdùnnú màá fi já ìdùnnú ìpè kẹta. ìrẹ bàbá mi. ìrẹ bàbá mi. má ṣe sí èṣù. má ṣe èṣù tó gbogbo tí ẹ bá máa ń sìn lẹ́yìn ọlọ́run tó sì fara mọ́ sísìn èṣù ní ìtàn náà ìyẹn ló yọ àwọn ànábì ọlọ́run àtàwọn ẹ̀lẹ́kà kó àwọn òfaramọ́ ti sìn wọn eléyìí bẹni sọ́ọ̀tù sábà ayé àfọ̀tò wà nǹkan yìí náà sọ́ra láti tọ̀ àwọn èyí tẹ̀sí torí pé àwọn tí ń sìn wọn ló sọ pé wọ́n tóbi débi pé ká sìn wọn àwọn ògbà káwọn ọmọ sìn wọn nínú sọ́ọ̀tù sábà làwọn mọ̀lẹ́kọ̀ọ́ yìí sọ pé àà ebi wọ́n lọ́ọ̀bà náà jẹ́ ìṣèwọ̀ là ń sìn àwọn òsì kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé kí wọ́n sìn wá inú yọ ọ̀ràn lẹ́kà kó ibi tọ́pọ̀lọpọ̀ ṣé òtí jésù ni tẹ́ faramọ́ ká máa wí báyìí sí wọn ní gbólóhùn tó yẹ pé àgọ́dọ̀ máa àgọ́dọ̀ máa wí bẹ́ẹ̀ àtúkọ́ àbí ká máa dojú ẹ̀kọ́ náà. kéèyàn ó dìde fúyà kó pé ló kéèyàn ó pínrà ló yọ ní àyà àti tí ò bá yọnu sí àmọ́ òun náà wọ̀ fóun tó bẹ́ẹ̀ èṣù ni ẹ tẹ̀síwájú ẹ má ṣe èṣù wọ bàbá mi. èṣù jẹ́ ẹlẹ́sẹ̀ sí ọ̀rọ̀ aláàbò. torí èṣù ti yakọ̀ ọlọ́run ìpè kẹrin. ìrẹ́ bàbá mi. ìrẹ́ bàbá mi. dájúdájú èmi ń páyà sí àṣà láti ọ̀dọ̀ ọba aláàánú má bà fi ọwọ́ kọ̀. ní tí mo fi ṣe wá sí ìyẹ ẹ̀rù yẹ ọlọ́run bá ní bà mí ẹ̀yin tẹ́ ọlọ́run òróró àrẹ́gbẹ̀wá ni ọlọ́run mọ̀ lé níyà ìfìfẹ́ kí ìyá rẹ̀ ó tọ́ sí yín abẹ́rẹ́ rí sọ ìfẹ́ kí ọlọ́run tọ́ sí o bá ẹgbẹ́ torí pé tí ẹ bá já mi níbi ọmọ yẹn ẹ̀jẹ̀ ìyá ọlọ́run ti tọ́ sí yín bàbá ló wá fèsì nísìn lẹ́yìn ìpè mẹ́rin ẹ wo bí wàá sí ìṣeré wà tó ẹ wá gbọ́n tán tí bàbá wípé. bàbá rẹ̀ wípé. ìrẹ́ ìbùrọ̀ yìí ọ náà yìí kò wá fẹ́ àwọn ọlọ́run tèmi bí. àwọn ọlọ́run fẹ́rí gan àwọn ọlọ́run lóra ó ní zòsà ó ní toro. àrọ́ọ̀gì bó ń ta ní àléhà sí áléhà torí ọlọ́run pọ̀ lọ́dọ̀ àwọn tí ń sìn ín tẹ́ǹsì ẹ̀dá mi tẹ́ǹsì kan nílẹ̀ àlọ́ tó jẹ́ lẹ́dàá. mo ń ṣàkíyèsí pé o ò dojúkọ bí tí mo dojúkọ o ò fẹ́ mo ń gbọ́. bí ìrẹ kò bá ṣíwọ́ nínú tí ò sọ. bí ò bá já mi níbi pípé irú ìpè tó ń pè àtọ̀rọ̀ tó ń sọ yìí. èmi yóò jù ọ lóko. máa ń nàkà wá jóró ní ìmọ̀lìyà. Àwọn ojú ọlọ́kọ̀ pa àti pé kí ni. Àti pé kí o yà fún mi fún ìgbà díẹ̀. Ọkọ yẹ̀ bá mo ti ń wọ̀ lẹ́yìn wá àtúntò rẹ wà inú ń bí mi bí mo ti ń wọ̀ wàjú ní màlìyà ayé àwọn olùkọ́lé. Ànábì Ibrahim wá bẹ́sì. Àlàáfíà tí ó bá bá ọ. Sàlámù ní alẹ́. Kéde kó kí mẹ́wọ̀n. Kéde kó kí bẹ́ẹ̀ sàlámù alẹ́. Ẹsẹ̀ pẹ̀lẹ́ ní débẹ̀. Sàlámù ní alẹ́ ẹsẹ̀ pẹ̀lẹ́ bàbá. Ẹsẹ̀ pẹ̀lẹ́ náà. ibi tó ti sàdéhùn nìyẹn ibi sàdéhùn ti wáyé nù ìmọ̀ ẹ̀fẹ́ náà kọ́ lọ́wọ́ forí jì yín náà. dájúdájú ó jẹ́ olóore mo ń àti pé èmi yóò yara fún yín àti ohun tí ẹ̀yin sì lẹ́yìn ọlọ́run. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà òun ò ní bá yín tó o ẹ wá olùkọ́ rẹ̀ ti àwọn nínú sóra àlùjáde là sóra eh, nígbà tí sóra yẹn parí lọ ọlọ́run ní ẹ ní rí láyátájú lè kọ́ ọmọ yóò fi nínú nàbí láìwà lè mi àfúrú yóò wá dúnà mi hádà lọ́wọ́ àwọn ọ̀rọ̀ tó yẹ àlùkánú àbá àrùn àwọn àdìmẹ́ àrùn àwọn àwọn ìlà ní tó àtọ́jọ́ gbọdọ̀ rẹ̀ kó wá ẹni tí òsì lójú ọ̀nà tó jẹ́ alákàpọ̀ ọlọ́run tó lóun ọ̀pá ọlọ́run kó dà tó ń tọ́ bàjẹ́ àbójú ọmọ tó bí bàbá bàbá Ibrahim ló ní Ibrahim ọ̀nbẹ nínú ẹni tó wípé nínú àkọ́kọ́ pé iná dọ̀rọ̀ náà náà kúmínà àdáwà tó wà gàgọ́rọ̀

ipò bàbá àtẹ̀yìn ẹ̀rọ bàbá tèmi wà nígbà ayé wọn àti sẹ́tò kò láyé ìyá wa ipò wọn wà báyìí àlèhó àwọn tá à ń dákọ̀ àlèhó mùsùlùmí àwọn tá à ń bí wa mọ́ ń kọ́ àwọn tí wọ́n bí wa mọ́ wọ́n bá jẹ́ bàbá wọn wọ́n bá jẹ́ ọmọ wọn wọ́n bá jẹ́ ọmọ ìyá wọn àbí mọ̀lẹ́bí ìpèpè tí ànábìbọ yìí ń pè àdé ìsàlám ìpèpè tí wọ́n fẹ́ káwò kọ́ṣe náà ni lára ẹni kọ̀ọ̀kan wa ẹnìkan sọ fún ẹnìkan wípé ilé tí ò kọ́ sábọ̀rọ̀ ọwọ́ ayé ni o ẹni tí sọ bẹ́ẹ̀ fún sọ pé kì sọ ọwọ́ ayé ìṣòwò ayé kò sówó ni oníbẹ̀ bá ni bí màá ti rí one million àbí two million ẹ̀rí pé màá parí ẹ̀ kan ẹni tẹ́ ń sọ bẹ́ẹ̀ fún ẹ̀sìn yìí sọ fún wọn wípé ìjọba jẹun ní iye owó oṣù báyìí owó oṣù yẹn owó oṣù kan àbí méjì nínú owó oṣù bíi bíi mẹ́wàá tàbí jù bẹ́ẹ̀ lọ tí owó oṣù méjì tó ń bá ná sára lẹ́yìn ẹ gbà pé wọ́n náwó sílé ká tó wá sọ gbogbo ẹ̀ mo ní ẹ̀yà sọ fún ọ péjọba ní ṣe é kì í ṣe ayé. ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń sọ̀rọ̀ yìí ó jẹ́ ẹbí ó jẹ́ ẹbí táàmù ọ̀hún tàánú tàánú pé àkómọdá bẹ́ẹ̀ ni kí n ṣe sọ̀rọ̀ àbùkù ìkómọdá tó bá rú àdìọ́kàn yìí lọ àlùkò ẹ gbọ́dọ̀ wo ìfẹ́ tí ń bẹ láàrin ara ẹni tẹ́ mọ́pẹ́yìn sákèsí ọlọ́run àyà kan bẹ nínú sọ́tọ̀ alimọ̀ràn ó sún mọ́ra wọn níbi tí alákọ̀ọ́kọ́ ti bẹ̀rẹ̀ lọ́lọ́ ti sọ pé láyà sáfìrì àlùmọ́ọ́mì náà lè ká sí ní àwòrán ìyá nìdúró ni mòmìnì. ẹ̀yin tẹ́ nọ gbọ́ náà ń bá gbọ́ ẹ lọ́run kéèké yìí lọ́ọ̀rẹ́ ayò o láì jẹ́ pé lóòrùn ní lọ́ọ̀rẹ́ ayò yìí ọmọ nínú lọ fi ṣe nínú wáyò lọ wà ìlà sí ọlọ́run ní ọlọ́run ní ń fi yín lọ mo and Allah warns you against himself mo mọ̀ róró ẹ mọ̀ sọ́ra yín nígbà táyà bíi mélòó kan tún wá lẹ́yìn àyà yín ibi gbólóhùn náà láyà náà tó parí sí ọ̀yọ̀ ha gbèrú kó mo lọ àrùn náà mo mọ̀ ń wọ́ọ̀nù yín àwọn ń rí àwọn àti títà ń wí ọwọ́ pọ̀ lára ọmọ ádámà lónìí èèyàn ti sọlá yóò ti siyam yóò ti hajj kò sí kò sí kò sí ìmọ̀kò mẹ́rin. nínú àwọn àdìsọ́kàn tó tako tàbíì àwọn èsì ìmọ̀kúrò mẹ́. nínú sọ́rọ́tù táwùdà bàbá ànábì Ibrahim ọwọ́ afáyé lẹ̀bẹ̀ láì sí lọ́n. nínú àwọn áyà tí ànábì rọ́yìn tó fi ń pe àwọn èèyàn sákèsí ó mẹ́túmẹ́nu tó rà kẹfà tí ń gbà tó rí oòrùn tó rí orí òru orọ̀sán orọ̀rùn orọ̀kùpá ó ń jọ bí ìgbà tó jẹ́ pé wọ́n tóbi débi pé ká sì wọ́n. bàtà àrí wọn mọ́ lásìkò mi ò ní àà ah, níta àrí mọ́ òun ò lè gbọ́lọ̀ wàhájà òkọ òun àwọn ìkọlẹ́jì ọlọ́run gbogbo dáyìn dáyìn ń wá rí fún ìkọlẹ́jì ọlọ́run kò lè jẹ́ lẹ́dà ọba mi kan tuntun nínú tó láti ta ọba lórí àkẹsàn-án wá kọ̀ fún un. lẹ́yìn tó ti sàdéhùn kó mọ̀ tọrọ fún yín bàbá yín mọ̀ bẹ́ẹ̀ náà kọ́ fún yín bàbá yìí sà padà sórí ẹbọ ó padà pé ó kò nà sí tọ́lọ̀ kéde pé gbọ́ wà sí tọ́lọ̀ wọn. kò tọ́ sí. kò tọ́ sí àná àti àwọn tí. ẹ ẹ bá ń kà náà. ما كان من الجن والذين آمنوا أن يستكبروا للمشركين ولو كانوا أولي القربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم. نعم. kò tọ́ sí. kò tọ́ sí ànábì àti àwọn tí wọ́n gbàgbọ́ ní òdodo. kò tọ́ sí ànábì o kò tọ́ sẹ́ni tá a ṣe lánàá bí ọlọ́run kò sì tọ́ sí gbogbo mú mi òdòdó kí nìkan náà. pé kí wọ́n sọ̀rọ̀ àforíjì fún àwọn ọ̀sẹ̀ kan. mo gbọ́. bí ó fẹ́ bí wọ́n jẹ́ ẹbí tí ó súnmọ́ wọn. kódà bó jẹ́ bàbá. lẹ́yìn tí ó ti hàn sí wọn pé dájúdájú àwọn ọ̀sẹ̀ kan ní ìròyìn nígbà tí wọ́n ti mọ̀ pé nínú lọ́nà palẹ́ ti pẹ̀lẹ́ lórí àìgbàsọ́lọ̀. ìdáàmú ṣe láyé tá a bá nífẹ̀ẹ́ ìyá àti bàbá àtàwọn kan bí wa máa àtàwọn kan kan jẹ́ ti mọ̀lẹ́bí wa tá a bá nífẹ̀ẹ́ olóògbé torí sọ́lọ̀ iṣẹ́ tá a mọ̀ ṣe láyé rà nígbà yẹn tó ti kú ìfún ọ̀rọ̀ ní káwọ́ kọ̀ fún ẹ máa lọ bá wọn lẹ́kọ̀ọ́ lóòótọ́ là ń gbé lọ́tọ̀ọ̀tọ̀ ẹ máa pè wọn nígbà tí a bá láǹfààní àti lọ bá wọn kẹ́ǹsì náà kẹ́ẹ̀sì náà fẹ́ bọ̀ sẹ́yìn sin lọ́wọ́ nílànà bọ́lọ̀ ti fi ẹ̀sìn rán ànábì wa Muhammad sallallahu ta'ala alaihi wa sallam bẹ́ẹ̀sì mẹ́bọ mọ́ torí àwọn èèyàn ti mọ́ lónìí pẹ̀lẹ́bọ ni tí ọlọ́run bọ̀ wá fẹ́ nìkan nu wọn ṣe kò ń jẹ́ tó bá lè bọ́ sálùkì àmọ́ bẹ́ẹ̀ bóyá èyí ò tẹ ìsìlámù rárá ìlànà tí sẹ́rẹ́ ìsìlámù gbé kalẹ̀ ní pé ká bọ̀ wọn mọ́lẹ̀ bí ìgbà tájá èèyàn kù bí ìgbà tí ajá èèyàn kú kíláàsì máa ń bò mọ́lẹ̀ torí oorun kété torí tọ́lọ̀ bí wọ́n ti máa ń sin òkú kẹfẹ́ rí nù. torí ẹ̀ ni mọ́mí ní òfin ní bá kẹfẹ́ lọ síbi oúnjẹ torí ẹ̀ láàfin níbi sọ láàfin sí àwọn ìlú mi ò sọ̀dọ̀ inú lẹ̀ wọ́n mọ̀ sí àwọn àfáà ní ọ̀tá nínú ìwọ̀n lóyún wọn ní wọn ò débi òkú lágbájá lágbájá tó kú náà ní ìsọ̀lá láwọn àtúntọ̀lá àtúntò láńgbà tó kù tí ọlọ́run bá bá tajú lásìkò yóò kọ́ ìnáwó létí ni ìnáwó tó ti sọ̀lá àtúntò láà mo ti sọ̀lá àtúntò lójú ayé mi ẹ̀rí mi láàrin nígbà tẹ́ ẹ ti sọ̀lá àtúntò mi ọlọ́run bá tajú láàrin láàrin yẹn. nukwu kó fọ́ ìnáwó yẹn létí àdìkó nígbò ó tó wá débi kílẹ̀ ń wá mi ìfúnni bí àwọn àgbẹ̀kọ́ yẹn ti sọ láti ní nǹkan tó héjì láyé nọ́gbọ́n àtijọ́ rẹ̀ ni wọ́n ní àwọn Yorùbá ajá sí orí ọ̀ka eyín mìíràn nígbà tó ti kú wọ́n pé ni wọ́n èyí ò ti sọ láti ọwọ́ ni wọ́n ń kọ́wọ́ òkè ni wọ́n ń sọ pé àlọ́ àkùbá ó takora wọn ó takora láàkà ìdán ìgbà tí wọn ò tí ì kú náà láàbà wọn rẹ débi wípé dábàá wọn sọ̀rọ̀ ọlọ́run bí kú bá ti káwọn mọ́bẹ̀ ó ti parí nìyẹn. nígbà tí ẹnìkan tó bá ìmọ̀tàmọ̀tàn tó fi ṣe tó lóun ṣe wáǹsì ó ní irú àkàkà wo ni. irú ẹ̀sìn gbogbo wo nù èyàn oníṣàdúrà fún ìyá rẹ̀ ìyá tó kú sí kèfèrí èyàn oníṣàdúrà fún bàbá rẹ̀ bàbá tó kú sí kèfèrí inú irú àṣàkáṣà irú àìlẹ́kọ̀ọ́ wò nù ni kọ́lọ̀ bá fẹ́ kó gbà ló bá fẹ́ kó má gbà ní bá rí láì mùsùlùmí ànábì ọlọ́run bá kan lìnàbí yìí nàbí lìnàbí yìí bìtàrí kò tọ́ sí ànábì kò sì tọ́ gbogbo ẹni tó bá gbọ́ ọlọ́run bá gbọ́ gbogbo ẹni tó bá gbọ́ ọlọ́run bá gbọ́ á ń yẹ sọ́jú tìrú kí ẹ ṣe gbólóhùn sí ọlọ́run mú wa ó jẹ́ ni ọlọ́run forí jìn fẹ́nìkan tó jẹ́ pé. inú àìmọ̀ ọlọ́run àìmọ̀ ọlọ́run àìmọ̀ ọlọ́run láàtó ló kú sí inú àìmọ̀ ọlọ́run láàtó àìsí náà lódodo inú ẹ̀ ló kú sí. ìtẹ́lì fi mọ̀ òun náà ni táàrí àpẹẹrẹ tó Islam kó bìbò bẹnu ẹgbẹ́ ìtayé náà àtẹ̀bọ̀ ayé. wọ́n ń se ọ̀rọ̀ lé ara ẹbọ táyé nìyẹn wọ́n sì sọ̀rọ̀ tìlú wọ́n sì dìbò. wọ́n sì ń dáàbò àwọn òòṣà tí wọ́n ti gbè sí wọn lọ́kàn bíi kíni alálẹ̀ ẹlẹ̀ yìí bí wọ́n bá dáàbò sànfànà pọ́nbélé tí wọ́n dáàbò Ṣàngó pọ́nbélé alálẹ̀ ẹlẹ̀ yìí kò kúrò lẹ́nu Yorùbá. lẹ́nu eighty percent yorùbá alálẹ̀ lè yóò da tó bá jẹ́ pé wọ́n ti ń ṣàdúrà ni alálẹ̀ lè yóò gbè wọ́n wọ́n máa ń pè mọ́ra wọn pé alálẹ̀ lè yóò gbé àwọn ẹ̀dá kùtà alálẹ̀ lè yìí ó káwọn tàṣí rẹ̀ ta ni alálẹ̀ lè ẹni tó tẹ̀lé yàrá ẹni tó tẹ ayé ńkọ́. bóòlù alálẹ̀ ẹlẹ̀ yìí ti wá pàtàkì tó jẹ́ pé ọdún wá pàtàkì ju ẹni tó tẹ gbogbo ayé alálẹ̀ gbogbo ayé alẹ́ bí ọ̀jẹ̀dà fún mílẹ̀ adam tó sọ gbogbo wa di bíbẹ láti bí àìsí kátó mọ̀ pé nìkan jẹ táńkì ológun ọ̀fẹ́ nìkan ti pé lọ́yọ̀ ọlọ́run wá sọ pé òun ló nílẹ̀ òun ló sì jogún ẹ̀ padà. ní gbogbo nǹkan ó sì darí sọ́dọ̀ ẹ̀ padà. òun lè yẹ ká fi rọ́pò gbogbo àwọn gbólóhùn táwọn èèyàn máa ń tó yẹ pé lẹ́sẹ̀ kan náà ló ti bà ìsìláàmù jẹ́ lọ́dọ̀ wọn ló gbogbo táwọn èèyàn ń sìn onífàyà sí pé òun nìkan ọ̀nì màmá ọjọ́sìn fún ìlànlẹ̀dí fàtọ́rọ̀ ní fa iná òun sàyà àdìm wọ̀jà àlà ha kalimọ̀tàn bá fi yẹtàn fi hàn ápèlè gbólóhùn yẹn ló fi sẹ́yìn tó ti báyìí lọ. gbólóhùn yẹn ni la ilaha illallah lábẹ́ àyà yìí kẹ́yìfà àdàrà alkhalilu alayhi salam an hadhihi alkalima alazima bima'naha alladhi dallat alayhi wa wudi'at lahu من العبارات من كل ما يعبد من دون الله من المعبودات الموجودة في الخارج كالكواكب ويوقف níbi ìràwọ̀ والهياكل àbáwọn nǹkan táwọn èèyàn mọ̀ wọ̀dà sinam àtàwọn eré alẹ́ ti sọ wọ́dà fọ́ọ̀mù Nuhi alayhisalam àdàtúwárì sọ̀lìhìn táwọn èèyàn ànábì Nuhu alayhisalam tí wọ́n mọ wọ́n léèrè gẹ́gẹ́ bí iwájú àti suwa àti yagut àti yahoo àti nasọ wàgẹ́rọ̀ àtàwọn àwọn nǹkan míì mìíràn ọ̀sán wàlẹ̀ andad

فهذا هو الذي دلت عليه كلمة الإخلاص بمطابقة ọ̀dà ń pè ní kéèyàn ó fi ọkàn kan sin ọlọ́run tí ó ti sọ́nà pẹ̀lú òdodo òrìlẹ̀ àmọ́ qala ta'ala ìtọ́kọ̀dù àdára ọ̀hún mọ̀rùbá náà mọ̀rùbá bá mi wú nílá tọ́lọ̀ ń sọ nípa àwọn èèyàn kan wípé wọ́n mú àwọn aṣáájú wọn wọ́n mú àwọn ọ̀gá wọn ní ọlọ́run ìdú nílá yàtọ̀ sí Allah. nínú àdìsá nàbì sallallahu alaihi wasallam àyà mo kà yìí ti bẹnu kẹsàn-án thirty one. kà fún Sahabi sáńpẹ̀ ní àdìyí ọmọ ìgbà tí ó kà fún Sahabi yìí ọ wá ní òjijì ọlọ́run lásìmẹ́nà àbúdò wọn àwọn aṣáájú wa dóhùn wíyà àmọ́ tì wọ́n o àrẹ́bìkà adi ìfọ́n àdìyẹ ọmọ hádì ọdí aláwọ̀ tààlà wípé wọ́n mú àwọn tí àwọn tí òye ṣe nkù ni wọ́n mú àwọn àhàbáàrù wọn àtàwọn rùbáànù àwọn àfa ẹ̀sìn wọn wọ́n ní wọ́n mú wọn lọ́lọ́hùn wọ́n mú wọn ní àrùbá bá ń mindúni la wọn fẹlẹ dàálẹ wọn sin àwọn ọgá wọn ọláwọ àmọmọ sìn wọn ò dùgbẹ Ọlọ́run lásìmánà àbúrò wọn kọlà àlẹyìísà yòhìlúnà lọkùnmọ haramallahu fàtòhìlúnà ṣebí wọn ṣebí wọn ṣe nǹkan tọ́lọ̀ wọn sọ nǹkan tọ́lọ̀ ń pè ní haramu di halali fún mi náà ti sọ di halali wọn sọ nǹkan tó pè ní haram wọ́n ń sọ di halal sẹ́yìn náà ti sọ di halal. ṣebí wa yuharrimuna ma ahalla Allah fa tuharrimuna ṣebí wọ́n ń ṣe nǹkan tó lọ́n ń pè ní halal di haram sẹ́yìn náà ti di haram. ṣebí wọ́n léèwọ̀ bàbá wa máa ti àdí tó sọ ọlọ́run lójú ọ̀rọ̀ ọkọ yìí àtàwọn èèyàn wọn àwa ń kọ́ yorùbá léèwọ̀ àbí òní. exactly nítorí àbí ìjúwe fún tàbí yẹn tó yẹ ká yẹ ká ní halal àní ọlọ́run sọ ní sábà náà ọlọ́run ẹ̀yin ẹ̀yin sí halal àti haram lọ́dọ̀ ara yín ẹ̀ fi dán lọ́hùn ibi táwọn èèyàn ti sìnà nù tí a wà fún Islam lódodo àwọn wa àti bíi wa. a ní halal àti haram ṣùgbọ́n wọ́n gbèsè wa lọ́kàn débi wípé ọlọ́run ọba ló sàánú wa ló jẹ́ kí súnà ó gbọ́n dànù lára àwa kan kò gbọ́n dànù lára ninety percent mùsùlùmí láwùjọ àwọn kan tí yorùbá pè ní haram lọ́dọ̀ ara wọn tẹ́sì ní bá nínú tẹ́rọ ọlọ́run haram ni àbí àwọn kan tí wọ́n pè ní jẹ́ haram nínú omi wa, tó yẹ kí wọ́n fi dẹ́rù bàyàn wọn fẹ́ kéèyàn ó ṣe àmọ́dájọ́ halal ìdájọ́ haram náà ni wọ́n fún bí ẹ bá jókòó sínú odó nígbà kékeré wọ́n dẹ́rù bà wá gan lórí ẹ̀ wọ́n lè sọ pé bí ìhun mọ̀ra wọ́n lè sọ pé torí kéèyàn mọ̀ bá jókòó sínú odó tán lè ń gún yẹn torí wà ọ̀bùn mi omi wa tí wọ́n fi bàyàn omi sì wà tí wọ́n sírọ́ọ̀sì lórí ẹ̀ tó yẹ kó tí ẹ bá ti ṣe nǹkan yẹn ẹ máa wá tàràn kiri ni bí kọ́kọ́ pa pẹ́pẹ́yẹ. wọ́n á ní ọtí lọ ọ ò sì ṣe nǹkan máa ti kó tó lọ. tó bá jẹ́ pé àmọ́ mọ̀ pa ni onítọ̀hún tẹ lọ́hùn o tó bá jẹ́ pé nǹkan dá tó lákàtí tó jẹ́ lẹ́mìí tó sáàsì lákàtí ẹ̀ kìí ṣe jò kìí ṣe alágbàdìrí kọjá lọ kìí ṣe kankan tó já mẹ́mọ́ kọ lẹ́nu ìyẹn káwọn pé ṣebí pẹ́pẹ́yẹ ni ó tẹ lọ́hùn o àmọ́ kò ní tẹ̀ràn. lọ́dọ̀ yorùbá onítàn àwọn oníkò dáa bí ẹ bá ti parí nǹkan báwọn èèyàn máa ti báyìí ni. ná tí ńgbà míì wọ́n ti sọ nǹkan tó jẹ́ halal wọ́n sọ di haram wọ́n sọ halal wọ́n sọ di haram àwọn kankan wà táwọn èèyàn dàgbà lé lórí tó jẹ́ pé halal ní inú àṣà. tí wọ́n là ju burúkú sọ di tí wọ́n sọ di haram nísì nígbà kan tí ọmọ bá lọ sílé ọkọ ọkọ ẹ̀ làkọ́kọ́ ẹni tó kọ̀kọ́ súnmọ́ àmọ́ ní ìsìn lọ́dún mi ò làjú burúkú orí ibú ni lọ́dọ̀ ọkùnrin àtọkùnrin àtọbìnrin sọ́jọ́ ní ìsìn ìyọ̀làjú burúkú. kò gbọ́dọ̀ má nìyẹn nìkan tí ó ọkọ ẹ̀ gbogbo ayé mọ̀ tí ó fi lè sí fẹ́. nígbà kan sì ní tí mò ń sọ yẹn wọ́n pàrọ̀pọ̀ pé ẹnìkan kan ò mọ́ rí wọ́n pàrọ̀pọ̀ yẹn lọ sí ilé ọkọ. àròkọ pé kò mọkùnrin rí nígbà náà ayọ̀ wà fún ilé ọkọ yẹn pé àdúpẹ́ fọlọ́run ó lè jẹ́ odidi ìsáná wọ́n máa fi pàrọ̀pọ̀ tó kún dáadáa wọ́n bẹ̀rẹ̀ ń sẹ́sí ibi tí wọ́n fẹ́ ọmọbìnrin lọ ìsáná tó kún tó yẹ pé tipátipá lẹ́ fi kìbọnú pálí rẹ̀ ìdí wọn wí ni pé ẹnìkan ò débẹ̀ rí o tó bá jẹ́ àbọ̀ ó ti yé wọn. ṣùgbọ́n ní ìsìn ìyá ganan ó mọ̀ sọ fún ọmọ ẹ̀ pé ọlọ́run mọ̀ jẹ́wọ́ ọmọ nítorí ibú wàá fẹ́ nìkan ń pè ọ́ lágbájá ni wọ́n páàkì mọ́tò sílé wọn gbogbo ìgbà ni ẹnì kan kan ti tọrọ ẹ̀. ìyá kan àtọmọ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ wọn yìí wọ́n ti kúrò láyé nìsín lógún mọ́tò yìí náà ni ọmọkùnrin ni ó ní ìyá àwọn dáhùn láàmú púpọ̀ pé òun mọ òun pé òun mọ bí àwọn ti kiri ìyá yẹn sì ní yàtọ̀ sí pé ọmọ yẹn sọ̀rọ̀ èmi jẹ́ kí wọ́n mọ̀ pé ìyá yẹn fact ní ọ̀sẹ̀ kan méjì tó léwò jìnnà síra wọn ó lè jẹ́ pé iye ọjọ́ ti ń bẹ nínú ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì náà ni iye èèyàn tó wà bá. irú ẹ̀ náà ni wọ́n á fi lọ ọmọ rẹ̀ tó tún ọmọ yẹn wá ń àwọn yẹn wà ní ẹgbẹ́ two nígbà tí mo ti ń béèrè ọ̀rọ̀ yẹn lọ́wọ́ mi kọ̀ọ̀kan tó parí secondary two ní ọlọ́nà mo lọ àìsàn náà ọ̀yẹ́ mọ̀ lọ. ó ní ìyá wa ń sọ̀n dọ̀ta torí pé òun mọ̀ tó bùn gbogbo àwọn nǹkan tí Yorùbá bá ṣe ní àrọ́ ọmọ pátápátá ẹ jẹ́ ká gbé sínú ẹ̀sìn Ọlọ́run tó bá yẹ pé haramu nínú ẹ̀sìn ọlọ́run haramu ni wàlá tàsífò àlìsínàtòkùn àlìsínàtòkùn lè kẹ́díbà hada halalu wa hada haramu ìsàtàwó wàlá sọ́dọ̀tún náà yẹ ni wàlá tàkólú àbí wàlá tàkólú lima tàsífò àlìsínàtòkùn lè kẹ́díbà àyà one. نعم نعم ذكر ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا كلامك آية 1 116 nínú sura 16 àti wípé. ẹ má sì máa sọ ohun tí ara yín ṣe àpèjúwe rẹ̀. ẹ má sọ ohun tó jẹ́ pé ahọ́n yín ló ti jáde pé kí ni. tí ó jẹ́ irọ́ pé. tó jẹ́ pé rọ́ọ̀sì ni kí nìkan náà. èyí ni ẹ̀tọ́ àti bẹ́ẹ̀ èyí ni èèwọ̀. èyí ló tọ́ èyí lè wọ̀ ẹ má construct ẹ̀ lẹ́nu yín tó bá yẹ kọ́ lọ́run lẹ́ bá ń sìn. nítorí bí ẹ lè dá àdá pa irọ́ mọ́ lọ́run. ẹ ń fẹ́ lè dá àdá pa irọ́ lọ́run ni. sílẹ̀ san rẹ̀ dájúdájú àwọn tó ń dárọ́ pamọ́ lọ́hùn tó kàn ń rorí tó kàn ronú gbọ́rọ̀ kalẹ̀ pé haramu ni kò tọ́ èèwọ̀ ni eléyìí náà kò sí tó burú bẹ́ẹ̀ aláàlì ni kí ni wọn. ò ní jèrè o tọ́lọ́n bá ń pé la yuflihun lé àwọn ọ̀bẹ kan pé ó parọ́ ọmọ yẹn ó parọ́ ọmọ lágbájá nínú ọmọ ádámà èyí ti ń parọ́ ọmọ lọ ti ń parọ́ ọmọ ẹlẹ́dàá ẹ̀ yóò ọmọ bàbá tóbi yóò parọ́ ọmọ ìyá rẹ̀ tóbi yóò sì ọmọ àwọn èèyàn tó ń yọ ń gbáyé ọlọ́run lẹ́sàn-án wọn wọn ni o ọmọ náà nàbọ́ máa jẹ́ náà ọmọ náà ni àwọn àpẹẹrẹ ọmọ náà nù. kódà bọ́ lọ́wọ́ bá la iná mọ́lẹ̀ gbàtó sọ pé láàyò fìlẹ̀ ohun tí sílè rè jẹ́ àlùkìyàmọ̀ ìyọnu ọlọ́run àtàlùjọ́nà gbàtó ọlọ́run ni wọn ò ní jèrè wọn ò ní wà ní jẹ́bẹ̀ parọ́ mọ́ lọ́wọ́ nínú wọn ni mọ̀nkádìbà aláyé àmúta àmìlà ẹni parọ́ mọ́ mi tó gẹ́gẹ́ bá nàbì ti wí òun sì ló sì fẹ́ sọ̀rọ̀ tó dùn tó fẹ́ káwọn èèyàn ó gbà mọ́ra kí wọ́n sì sàmúlò ẹ̀ ní ó bá sáré lọ máa nàbì sallallahu ta'ala wa sallam ẹ̀yìn ó tó bá ṣe bẹ́ẹ̀ fáàlì yẹ tàbá wà àbàkà ọ̀dà wípé yẹn nà kó mọ́ra àti désà yẹnu náà kò ní sóko ààyè rẹ̀ nínú náà ò ní sóko kó mọ́ mọ́ra àti dé síbẹ̀ o kó mọ́ palẹ̀ náà àti ìlú pàtó jẹ́ pé táwọn olùmọ̀ bá mú àdéhùn wá tí wọ́n ṣe gbàgbé wọ́n máa fẹ́ pé àbí kó jẹ́ pé báyìí ní tèmi. ẹ ti wọ àwọn sahara ọlọ́run bá sàlékún ìyọ́nú àti tẹ̀ wọn tí wọ́n máa ń gbọ́rọ̀ báyìí báyìí náà ni máa ń sọ̀rọ̀ báyìí sallallahu alaihi wasallam àdìsí péjì kan ó ń bẹ báyìí àdìsí ní ìdójú péjì kan lọ ń bẹ tó jẹ́ pé ìdánilẹ́bí wí sallallahu alaihi wasallam gẹ́lẹ́ irú aráàlú tó pè jáde wọn ó sì pè jáde sọ́mọ́rin pọ́ọ̀tù àdìsí padà àkàndá ọlọ́ọ̀ni wọn kì í ti pé wọ́n rìkọ́dù ẹlẹ́ o kò sí rìkọ́dà o tí wọ́n bá fẹ́ sọ àdìsí yẹn fẹ́ lòmíì sọ̀rọ̀ ń bá tó péèjì kan gbólóhùn arúgbó tó jáde náà ẹni gẹ́gẹ́ ní ó jáde lẹ́nu wọn ló fi jẹ́ pé tí wọ́n bá débì kan tí gbàgbé wáyé yóò wá sọ pé áwó ẹni tí wọ́n ń gba àwọn tí àwọn tí wọ́n ń ka àdìsí fún wọn sọ pé olùgbàdìsí wa ló mọ̀ sí èméjì ń bẹ̀yẹn ló fi sọ pé áwó níbi ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ bíi ọgọ́rùn-ún márùn-ún ó wá gbàgbé ọ̀kan pé dé nǹkan yìí ló lò ní jálàfà ló ní àbí kàn àdà jálàfà ní àbí kàn àdà ìtumọ̀ kan láti méjèèjì ojókòó ojókòó kọ̀ wá pé ìtumọ̀ kan ni yóò wá lo gbólóhùn áwò tàbí kó ṣe pé báyìí lòdì tí ọlọ́run bá wí àwọn àyàkóró ó mọ̀ pé gbogbo ìtókù tó sọ yẹn bó ti sọ ọlọ́run ti gbé kalẹ̀ nù àwọn òní ṣe ń lè lè yorùbá yìí ọpọlọwọ ọmọdé rẹ̀ kẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ thirty seconds fẹ́nìkan pé ọyá wa wí mo ṣe wí gangan lórí ìdúró yẹn náà pé pé bẹ́ẹ̀ ṣe wí gangan aláàbí tẹ pè jáde náà ló pè jáde rẹ̀ ẹ rí i pé dààmú bá wọn yẹn. wọ́n ní kò lò ṣe ní jẹ́bẹ̀ tí wọ́n bá ń gbọ́rọ̀ lẹ́nu ànábì sallallahu alaihi wa sallam wọ́n ní kà a nà aláàrò owó sì máa tẹ́ ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ yẹn ń bẹ lórí wa ni. kí èso mi léyìn wọ́n dàbí látara concentration. ẹ̀yin wà á bẹ́ẹ̀ rò pé àwọn eléyìí kan bẹ́ẹ̀ lé bẹ́ẹ̀ ridwan allah ta'ala alayhi ma ọ̀rọ̀ yẹn wá kódà àdéhùn tó sọ pé àwa yìí kọjá àyà márùn lọ́dọ̀ sallallahu ta'ala sallam títí sáàtì màkì lọ́lọ́wọ́ bá fẹ́ àwọn akọ alukur'an àti fíkìwé àgbọ́yé rẹ̀ lẹ́ẹ̀kan máa hàn lásìkò kan náà àwa lónìí a fi há sórí. àmọ́ wọn abẹ náà fi ọlọ́run jẹ́ àlè mo lò àbí tí wàá kọ̀ àwọn tá a hàn sórí àti gbọ́ gbọ́ gbọ́ gbọ́ àfa olùmọ̀ ogún olùmọ̀ ọgbọ̀n ti wí yóò máa wá olùmọ̀ kan tójú onífẹ̀ẹ́ ní tó pé kèsè gbogbo pé gbogbo sẹ́yìn gbọ́ òun rọ́bìṣì ni inú òun tètè wá dùn ṣe ẹ̀hẹ́ ìlú náà wò pé kò yẹ kó rí bẹ́ẹ̀. àti múlò òun yóò dì nira yóò dì dúlá yóò dì tó le. nígbà míì á bá àwùjọ kẹ́wọ́ pé àwùjọ tá a wá bára wa yìí náà ni mo fẹ́ fún yín ní ọ̀rọ̀ kan fẹ́ tí mo gbọ́ lónìí òótọ́ sì ni bọ́tí mo fẹ́ ká yé àlùfẹ́sìn ọlọ́run ọ̀rọ̀ ta yé ni ọ̀kan náà ń ṣèjọba ó ara Kwara ó jọmọ Kwara lónìí náà mo gbọ́dọ̀ wọn Kwara náà mo ti gbọ́ ńgbà tó rí ẹlẹ́sìn tó Kwara yìí pàápàá jùlọ Kwara wọ́n ló wáá sọ wípé á àti kì í sọwọ́ àwa tá a wà nípò ní agbára wa àtọwọ́ aráàlú ni wọ́n ló sọ lójú táwọn ọmọdé wò ó wọ́n lọ àtọwọ́ aráàlú agbára wa. wọ́n láwọn ò fẹ́ yàn mọ́ láì yọ àdá láì yọ̀ kan oyún tó ń sì yí lẹ̀. mo wá ń sọ bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ yẹn mo ní bó ti yẹ ká sí lọ́run láwùjọ wa yìí mùsùlùmí àyìnbẹni tí ó dẹ̀ mọ́ ìlọ́pọ̀ ọ̀pọ̀n tí wọ́n fẹ́ wọn kódà lómi ò tẹ̀lé kó ní àgbẹ̀ òfin mi láwùjọ tí wọ́n bá ń ṣèjọba tó ń ṣe yìí gan I'm telling you wọn recognize mùsùlùmí tí wọ́n bá fẹ́ páàsì òfin kan wọn ti ẹ̀rú lẹ́ẹ̀mejì pé tó bá àwọn ẹlẹ́sìn Islam mu àbí ò whereas tí ìsìláàmù bá yé wa àwọn kan sọ pé no eléyìí ò wa níbi gbígbọ́ yé àti kí a pèpè fún tí ọlọ́run bá fẹ́ wọ́n sì dúró pẹ̀lú ẹ̀kan náà tí ò bá dúró pẹ̀lú aláfẹ́ òkújọba mọ́nà. mo sọ pé irú ẹ̀sìn ọlọ́run yẹn máa yá lò fún kété pé àwọn síbi ìbàjẹ́ pé à kí la wá nìyẹn kí la wá fẹ́ ọ̀sẹ̀ mo sọ ó tán àdéhùn tán pé wọ́n ti dá ní kóòtù pé wọ́n ti lẹ̀ bẹ́ẹ̀ bó ti wà náà nù. tí ẹ̀sìn bá sì yé mùsùlùmí òdodo láwùjọ sọ pé o kódà wọ́n máa béèrè pé nǹkan báyìí là ń gbà lérò ẹ bá ní gbéyẹ̀wò ní mọ dágbé jáde ìdàbí. àmọ́ mùsùlùmí ọ̀la ẹ̀ náà mùsùlùmí àrí mùsùlùmí. àwọn olóró àwọn olóòṣà àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹlẹ́gbẹ́ ayé báwọn náà ni mùsùlùmí. ìsìláàmù táwọn ròyìn yìí tí ó mọ̀yàn níbi ẹbọ òun ni ìsìláàmù táwọn ròyìn nípa àwọn sàhábà yìí pé wàdàrà súná àlè àmàlà àti lílo ni. tábà wà láàrin ara wa tá à ń sin lọ́hùn lọ́kàn balẹ̀ ẹjọ́ àtúntà fún kẹ́nìkọ̀ọ̀kan délé fámílì àwùjọ wọn kẹ́nìkọ̀ọ̀kan padà sí sẹ́ńtà bí tó fi ń ṣiṣẹ́ ọlọ́pàá ni wọ́n padà sí sísẹ̀m ámì ni wọ́n padà sí báràkì àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n padà sí sùkúù láyé ò bá tún tóòkù mọ́ òun nìkan ló kù torí rẹ̀ kí ló ń tún gbogbo àwọn tó lọ bá láwọn ò dàbí irú òun kí ló sọ pé kí wọ́n dàbí irú òun abala méjì abala abala méjì ni àkọ́kọ́ mbẹ́ ìpèsè sójú ọ̀nà náà bá kéré àdébí sọ abala yẹn méjì ni wọ́n á fi kàkùn ìpèsè sójú ọ̀nà náà bá kéré látara eléyìí náà àwọn èèyàn pèsè sójú ọ̀nà ọlọ́run torí ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ni o wọn ò pèsè sójú ọ̀nà ọlọ́run torí ọlọ́run ó ní nǹkan kan because èmi wọn sábà sọ ní dáyà kan tó fógun yìí ògùn kéré ẹ ká mọ̀ ọ̀yọ́ ọmọ olùpèpè kan tó wà sí sí àkótó tí tí àníyàn tó náà ń bá wà ìfáàtì ibi téèyàn pèpè dé ok lápèjúwe àníyàn sọ́nà ẹ lọ kàtà náà jọ sọ́yìn sọ́nà ẹ lọ dúró pèpè dé kótó di pé àwùbá kiri kọ́ntínú. jẹ̀zíra tó làárọ̀ bíi náà wọ́n ti wà wọ́n tún kú wọn ti kúrò ní ara pẹ̀lú ìlànà àmọ́ òjíṣẹ́ ọlọ́run ránṣẹ́ sáwọn tó wà ní Rome àti Paris àbí ẹ gbọ́ pé òjíṣẹ́ ọlọ́run kọ lẹ́tà sáwọn ọba àwọn ọba kẹfìrí ọba kẹfìrí sẹ́ńjú ẹ̀ Islam fún un bọ̀tí pé ilẹ̀ tí Islam ti dé sẹ́fì ń tẹ̀sìn ọlọ́run bá ń bẹ̀ ó kéré ó níbi tí ò dé nígbà yá ànábi tó jẹ́ pé láyé àdúrákì ló dé rẹ̀ lórí àbá ọ̀tá dáadáa láyé Umaru ibi tó dé láyé Usman ibi tó dé láyé Ali ibi tó dé nígbà táwọn ẹlẹ́wọ̀n ló ti súnmọ́ ibi tó tún dé títí kótó wá sí áfíríkà lónìí nǹkan sébì kan wà láyé ní islam òbí gbogbo ìgbà náà ṣé ní ìsìnlẹ̀ nǹkan pẹ́lẹ́ sí méjì gbogbo ìgbà náà kristian ti bẹ̀ lórí ilẹ̀ kò sí kò sí. islamic university ní madina kò sí orílẹ̀-èdè kan láyé tí ò lọ́mọ ń bẹ̀ kò sí kọ́ńtì náà tó bá lọ jẹ́ pé àwọn èèyàn ń padà sáwùjọ wọn wọn ò mọ dàpọ̀ máyé la ọmọ tí wọ́n ń pòdúùsì ní orílẹ̀-èdè kọ̀ọ̀kan tí ń padà sórílẹ̀-èdè wọn wọ́n tó láti ní orílẹ̀-èdè òkú nípa àdèrò ọlọ́run ẹ wo thousand ọmọ nàìjíríà tó ti lọ tó ti dé ẹlòmíì gan ọ̀ràn ti kó ń lọ rí pé tàbí pé ó ti wà á la padà láwùjọ yìí. òun gan ò fẹ́ẹ̀ mọ̀ kó ń lọ mọ́ rí kó ń lọ bẹ̀rẹ̀ kájọ ọ̀sán ń wò pé Madina ti èèyàn wà Madina náà tó pé ó kúrò lọ rí sọ fún wa àwọn náà sọ fún wa láwọn ọmọ Madina tó jẹ́ lọ́wọ́ ó léèyàn gbọn. tó sì kó sẹ́ńtì lóko pé áàdì ní ibi ìdánwò àti kùn ló dá tèlé fún nígbà tó jẹun bẹ̀ tó sì jàwé ẹ̀rí bẹ̀ tí kì í ti dèkó wá bẹ̀ tó ìtọ́ lọ́hùn tó sì kó sínú àtò rẹ̀ bó ṣe sẹ́ńtì ìwé náà fi fún láti ní sẹ́ńtì bẹ́ẹ̀ náà ló fi sẹ́ńtì irun pa pé áàdì ní ibi ìdánwò àti kùn ló dá tèlé fún. nípa àlè sàfẹ́kù ẹ̀ nígbà tó jẹ́ pé àsàfẹ́kù ẹ̀ nígbà táwọn ẹbí bẹ̀ láyé sallallahu alaihi wasallam láwọn àsàfẹ́kù ẹ̀ nígbà tó fi láyé ìyá ọ̀gára gédè pé òjò bí ẹni ọlọ́run kó sì mọ́ ẹni ọlọ́run àlè sàfẹ́kù ẹ̀. àwa yìí tó ató ató láti ṣàtúnṣe àwùjọ ìdébìkan ìdáyé náà la yẹ bá ń sẹ̀yìn ọ̀rọ̀ tí ẹnì yẹn sọ tí mo mú wá yìí ọ̀rọ̀ yẹn tóbi o wàláì mùsùlùmí láàárín o kìí tẹ̀sí Islam ayé ò bá tòrò púpọ̀ jù báyìí lọ àwùjọ tá a wà ayé ò bá fọkàn balẹ̀ jù báyìí lọ mùsùlùmí òdodo ló wọ́n bẹ̀ o ẹ kọ́kọ́ gbàgbé kí èsè mùsùlùmí náà à ń sọ̀rọ̀ pé kí èèyàn jẹ́ mùsùlùmí òdodo níwọ̀n ọba òǹkà mùsùlùmí ti ń bẹ láwùjọ tó bá jẹ́ pé olódodo ni wọ́n bó dàdá fẹ́ ọba tó jọba tó ẹ̀ẹ́dẹ̀dẹ̀ tí wọ́n máa wá káàkiri pé à ń wẹ́ni rí wọn ò kàn ní wá máa bèrè ó kọ yín mọ́ ó kàn máa bèrè pé are you a muslim pé muslim ni ọkàn ó ti balẹ̀ ẹ̀bí síbẹ̀ ẹ̀bí sẹ́kẹ́tì ẹ̀bí lẹ́tírẹ́sọ̀rà ẹ̀bí sọlórí ẹ̀bí ṣe nǹkan báyìí ẹ̀ẹ́dẹ̀ tí wọ́n wá káàkiri tẹ́ bá lẹ̀ sí ẹ̀ẹ́dẹ̀ tí wọ́n bẹ̀ tó wáyé pé islam ò gbèsè tó kí ọkàn yóò balẹ̀ mọ́ ọkàn tó wà lábúrò ò torí pé wọ́n sọ fún pé ilé títẹ̀ parí wọn fìdí ìralẹ̀ àbí lòun náà bá sọ pé òun tẹ̀ fẹ́ gbòòrò nàìjíríà mi láyé òun fẹ́ gbòòrò nàìjíríà mi láyé òun sì fẹ́ débẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà ni ní kòrókòrò ojú àwa náà táwọn kojú táwọn kojú ríra wa. àtàkùdérù ọlọ́ni ọ̀dà náà bá fún ìbáàdì fitna àtàkùdérù àti yíní fìtínà fúnra yín àti wàá sàdáwò fúnra wa sẹ́ẹ̀lì ṣèfaradà ká lè dúró lójú ọ̀nà tọ́lọ́wọ̀n bá gbẹ̀gbẹ̀. lọ́wọ́ ẹnìkan náà ìfúnṣe ẹ̀wá wa mo ní mo ní kọ́pì ẹ̀ ọ̀kan náà àwọn àfa wa ọlọ́mọba nǹkan wọn lẹ́sàn-án rè ni wọ́n bẹ láyé tí wọ́n bá gba tírà àwọn onítọ̀rí kọ̀ tí wọ́n fẹ́ ṣe rìsáàtì kan tí wọ́n fẹ́ ṣe wáàsí àbí wọ́n rà àbí wọ́n gbà lọ́wọ́ ẹnìkan ìdí tí wọ́n bá kó tírà yẹn sí ní láìbírárì wọn àdókòrò Sirajuddeen Alafra àni mo rí paasi tó wá sọ pé bí ọ̀sẹ̀ kan àwọn pẹ̀lú ìjà lóṣù kan náà wẹ́n fi research tó fẹ́ kọ̀ nínú àwọn tíra ẹ̀ wọ́n wàá kọ wàsíkọ̀ sórí ẹ̀ sórí àtẹ́rà bí kákó tíra jọba yìí wọ́n wàá kọ̀ kankan lé lórí pé kèé ṣe àkídà yìí ni mo fi ń sin lọ́hùn o mò ń kọ̀ nǹkan nínú ẹ̀ ni wọ́n rò pé wọ́n sọ fún bẹ́ẹ̀ rí láyé wọ́n nítorí pé mo lè kú kí n tó parí ìsájò lọ́wọ́ mọ́ wàá mọ títí rà pé àṣé àṣé tún fi hàn ní bàbá yìí àṣé kọ̀ọ̀dìrí ni àbí tìjà ní ni wọ́n kàn falẹ̀ wọ́n fi hà wọ́n máa ti bá débi kan wọ́n lọ títí èyí tó bá jẹ́ táwọn gẹ́gẹ́ wọ́n rà fúnra wọn ibo apáàdì kan wọ́n kó sí lọ́tọ̀ tí wọ́n ti kọ̀ọ̀kan tó yẹ. ní Mádínà àìmọye èèyàn wọ́n lé lọ rẹ̀ tá a gbọ́ àti tá a rí nípa wípé wọ́n bá síra aládìí ọkàn burúkú lọ́wọ́ ẹ̀ táwọn èèyàn mọ̀ pápá jánu pé wá ni ìyẹn lè fẹ́ ka nǹkan náà wọ́n bá síra lọ́dọ̀ rẹ̀ àmọ́ bá nínú mọ́tàbẹ̀ nínú ilé torí gbogbo ilé tá à ń gbé wọ́n bá ń kíákíá ni wọ́n dà pásítọ̀tì ẹ̀ padà fún un. wọ́n ní àwọn ò lè gbéwé ẹ̀rí fún ọ káwọn wá kọ àṣeéhù tí àṣeéhù lágbájá ó ti parí ẹ̀kọ́ ṣẹ̀ríà ń bí a sì kọ́wọ́ sí i àfi tó ń tọ̀ ń bá ti sarú táwọn ò mọ̀ tí tó fi lọ lókù yìí tán bá mọ ẹsẹ̀kẹsẹ̀ wọn lè àìmọ̀ náà lébẹ̀ èmi náà ò mọ̀ títí tí wọ́n fi ń sáàf ní 1998 ní Àbújá nínú skul tí mo ti ń sáàb ẹnìkan bẹ́ẹ̀ mẹ́ẹ̀ tó jẹ́ ṣírín alákìídà ṣíà ni ó sì máa wá sí lọ́dọ̀ mi èmi bọ̀ òun bẹ̀ gẹ́gẹ́ bíi tíṣà èmi jẹ́ kọ́pà ló bá ní òun fẹ́ máa wá sọ síra máa ń kọ́ ní bàlágà àlèwádìí ha lọ́kàn wọn bá rí síra kan lọ́wọ́ rẹ̀ máa ń jẹ́ wọn síra yìí ṣí kan ló kọ síra yẹn bí mo ti ń ka mùkọ́dímọ̀ ọ̀rọ̀ àkọ́sọ síra yẹn page one yóò lead yín lọ sí page two níbi tí àgbékalẹ̀ yẹn dùn dé page two yóò lead yín lọ sí page three tẹ ẹ bá kà á sagarada yín ẹ fi dábì kan bí ìgbà tí yẹn wo fíìmù ni mi ò gbé jẹ́rọ yẹn fún lọ́jọ́ náà mi ò gbé fún lọ́sẹ̀ yẹn mi ò gbé fún lọ́sẹ̀ tó tẹ̀lé mo wá ń ṣẹ̀ṣẹ̀ ọkàn mi wá lọ sí Madina padà pé Allahu Akbar sẹwárí àkídà ṣíà ló ń pè pọ̀tùkò lọ́bẹ̀ lẹ́ẹ̀kan náà a sì ti kà ní òṣèré àti wọ́n ní nǹkan kan tó ń pè ní túkìyà àmì pè ní kàkíyà ìyẹn ni pé má lọ sí ibi aburú tó fẹ́ pèèyàn sí direct máa máa fàmọ́ra máa ẹ̀sìn yóò dàbí àtẹ̀yẹn lè máa gà àyàn pẹ̀lú àkọsílẹ̀ tẹ́lẹ̀ pé yóò fi gà irédè fún un pé tó bá bó àkídà lójú tòrò ẹ̀ẹ́kàn bára yín àkídà wọn. wàláì ní jọ́lá àwọn mọ̀kiri wàláì abájọ òdefọ̀ ọmọ yamani rọ́jà lọ́wọ́ tààlà ni ó ní àwọn èèyàn máa béèrè dáadáa lọ́wọ́ ànábì sallallahu alaihi ó lè ní máa béèrè pé kí ló burú kí láì màkà wò àfin torí kí sínú èmi ká wá pé tí bá nínú òṣòlù ṣíyàn gan ni àtàkìyà àbí àtúkìyà ẹ ní tí wọn ò ní tí ì jẹ́ kí àwọn gbó nǹkan táwọn ń ṣe lójú tòrò tí tí ó fi rí pé ara ẹ̀mí ń kàn gan ti rọ̀ sí láti jáde òní tí ò ní rọrùn tòótọ́ sára bíi eléyìí anibukata ti ká gbọ́gbọ́ yẹ ẹ̀sìn náà débò náà ni mò ń sọ yìí látẹ̀kàn pé àwọn kankan mẹ́ta abájágbà tó yẹ pé Yorùbá ló gbèsè wa lọ́kàn láti inú ilé tá a ti jáde tó ń sọ pé wọ̀ ni pé ó já mọ̀ pé kì í ṣe wọ̀ mọ́ lónìí àti ìdánimọ̀ tó ń bẹ náà kan wa náà ti ń lọ sí ń bọ̀ kódà tá a bá kọsẹ̀ lónìí pínra mo kọsẹ̀ níbi ẹ̀sẹ̀ mo ti jáde nínú ilé mo bá kọsẹ̀ ẹ̀sẹ̀ àlàáfíà yìí mo bá kọ pínra ọkàn mi kàn lọ síbi àkídà Yorùbá ni mo bá tún dá padà mo bá tún ṣe rọ́dùn fún un ìwà ẹgbẹ́ Yorùbá kan rán pẹ̀lú àkídà wọn yóò kàn wọlé padà sí ìsinmi ọ̀lọ́tanújọ́ náà nù irú ẹ̀bú wo lòun àkọ́ yìí òun náà sì tún wá tún mọ́jú ìdìbò àlọ́ àkùbá gbogbo nǹkan yẹn ló yẹ ká pọ̀ mọ́ káwa kápẹ́ra sákèsì kọ́nà kọ́ mọ́tà mọ́ àdó lórí dáadáa kọ́nà kó fẹ́ rọ̀rùn fún wa kó sì jájọ́ rẹ̀ látàrí kí á mi kó yìí mọ́tà fún àwọn ọ̀gá tó wà sálẹ̀ lọ́wọ́ tó iná wọn kọ̀ọ̀rọ̀ ọ̀hún àná ọlọ́run àmì ẹ̀rọ ìdára yìí lára ìdára.